Babátúndé Usman tí gbogbo èèyàn mọ̀ sí Òkèlè mi ò ní nǹkan púpọ̀ tí mo gbé wá fún yín ju Aisho TV lọ lórí net àṣà ìṣe ìdánilárayá kò sí nǹkan tó jọ mọ́ àwàdà gbogbo ẹ̀ ni ẹ máa rí wò ní Aisho TV àwa endorse ẹ̀ báyìí à ń endorse ẹ̀ bíi pé kẹ́ máa wo Aisho TV eré ìdárayá àkànnilẹ́kọ̀ọ́ à ń kọ́mọ lédè à ń kọ́mọ ní gbogbo ẹ̀ kò sí nǹkan tẹ́ ń fẹ́ tẹ́ ní lórí aisho tv ẹ máa wò má yí kó ń bẹ̀ tó bá yí kó ń bẹ̀ o lè yí lọ síbòmí o hmm? o fẹ́ yí wọ twenty twenty o yá máa yí wọnú aisho tv lọ thank you. Formerly High Chief Tajudeen Abimbola Ajibola now is Royal Majesty Ọba Tajudeen Abimbola Ajibola Ọ̀tún Balógun gbogbo Ìbàdàn. Royal Highness or Majesty. Royal Majesty. Okay. Àwọn baálẹ̀ wa ni ó jẹ́ Royal Highness. Highness as from today. Lẹ́tọ̀ ọba Alẹ́kànsá Balógun Ali eh, Okunbade the second is a new Ìbàdàn ó jẹ́ ọjọ́ ayọ̀ mo kí wọn kú oríire gómìnà wa olóríire pátápátá mo kí kú oríire torí lè yàtọ̀ àgbà ọ̀tún láti wà yìí a sì ṣe dẹ́bẹ̀ tí wọ́n wá a jẹ lẹ́tọ̀ tó yẹ pé bàdàn wọn máa wọn máa borí rere bẹ́ẹ̀ ni ó sì rí ẹ kú ṣe lóòtú kò sí awuyewuye kan torí pé ìlú máa ń develop sí ni kò sáwuyewuye rárá gbogbo wa la fara gbogbo Ìbàdàn ló fara mọ́ pé kí Ìbàdàn dọba aládé ó yẹ di ẹni tí wọ́n fọwọ́rọ́ sẹ́yìn kó lóyún ẹni tí wọ́n rí fín gbogbo Ìbàdàn ló fara mọ́ tí ẹni bá rẹni tó bá lóun faramọ́ kó wọn gbadé bí orin ìtàtù tó opinion tiẹ̀ nìyẹn ṣùgbọ́n tí Ìbàdàn fẹ́ la ṣe tí wọ́n bá fún yàn mo fún wọn mo bun ẹ̀mí ò kò sí túwàsí kò bẹ̀gbà gbogbo wa pátápátá la gbà pa fẹ́ gbadé ẹni tí ò bá gbadé òun ló mọ tó fẹ́ so constitution fún ẹ ní freedom of choice freedom of association freedom of everything lòfin wà ó láàyè so ẹni tí ò bá gbà kó gbà náà nìyẹn kò sí wàhálà kò dẹ̀ fa wuyewuye kò fa kínní kankan bẹ̀ adúpẹ́ lọ́wọ́ gómìnà alẹ́ sí adúpẹ́ olúbàdàn wà lẹ́ẹ̀kan sí adúpẹ́ lọ́wọ́ gbọ́ ìbàdàn tẹ̀ tiwa lẹ́yìn yóò máa ju yín ṣe o. the essence of today is to give Ibadan a new colour a new gown a new honour a new everything Ibadan of the past is now gone to oblivion Ibadan where we only wear uh, eh, baale where we are only wearing cap is a time for a new recognition so that the new the fourth republic of Ibadan is going to be the crown be the crown wearing up to the down of the baale who be royal majesty so we have hierarchy Olubana is the royal majesty the head of all both local and within the house and the suburb then we the royal majesty we are representing Olubana in each eleven local government so anybody who doesn't want it so he remains as high chief there was up to him but we know at least ten of us solidly we have accepted the crown so we are going to be there to be there so and then our immediately we have our crown today the position of high chief is going to be vacant it's going to be vacant because there will be no more the whole those who be high chief now will be our uh, senior chiefs who are being promoted So if you remain to be promoted, you join issues with the senior chiefs. Then you become rank and file among them. Mm. That is the law. Mm. So we are not uh, we are not begging anybody. Today is a good thinking man. He wants progress for Ibadan and he is not very happy with what he met. He only the only vacation during when they said the old us you set down is to give him time to prepare himself for the Ibadan to wear untainted crown. That's what he has done, and that's the essence of amendment of the chief's law. That's section 28. That's why the governor has done it, and has done it perfectly. Before he said law doesn't say that, law doesn't say that. Now the law has said it. The law can change a man to a woman. Law is supreme to anything else. So nobody can challenge. If you want to challenge the law, you go to Supreme Court. Whether you go to, if a law is supreme to any any judgment of the High Court, once there is a, a law, it's all right. So it's not nothing to fear about. That time there is a loophole. Mm. The hmm. loophole then was that uh, the the uh, His Excellency Senator Ajimabi the former governor then, he did it. But he doesn't amend that section of the law which gives him power. So he was relying on the Oyo Council of Obas. Now that the Oyo Council of Obas whether whatever they are now the it's only the the Olubadan or the uh, consenting authority of any local who wants crown for his people will now apply to governor this is what i want to and the governor will give approval then you go ahead governor is not going to say i give you crown give you no no no no he's not interested he just want the progress and eh, for for the ibadan people and for your state as a whole. ìṣẹ̀lẹ̀ ló padà lẹ́nu dáadáa ni ọlọ́run ọba kò ní jẹ́ ká rí ìbàjẹ́ bẹ́ẹ̀ ká eh, kí àwọn tí wọ́n fẹ́ fún ládé náà àwọn àwọn àgbà oyè àwọn àgbà àwọn àgbà oyè nìbàdàn tí wọ́n fẹ́ fún ládùúgbò àkí àwọn náà lágbà ọlọ́run adéọmọrí pàtà ọpẹlẹsẹ ọ èmi ó ń lò òkè ọba ọba alhaji dr rafi oṣọlálẹ adétàkù náà ló náà ló ń lò. olùbàdàn fẹ́ fi jẹ́ kábíyèsí lónìí àti pé ojú wo lẹ fi wo ohun tí ń ṣẹlẹ̀ nínú ìbàdàn orúkọ mi ni aláìlúwà ọba sọ́ọ̀lì oyèmọ làbẹ̀lásìs abúlé ìtọ́jú ṣàfihàn láti ilẹ̀ gànà ìtàn ní àtúnkọ̀tàn tuntun fún ìlú gànà fún ọ̀yọ́ sí ìtàsílẹ̀ yorùbá tó adúpẹ́ lọ́wọ́ gómìnà wa fún ìwà akin tí wọ́n kù láti ìjọba àlàkóso àti gbogbo àwọn tí wọ́n fẹ́ dé ládé náà pé adé òpẹ́ lórí o ìfẹ̀rẹ̀ apẹ́ lọ́rùn àtọwọ́ bàtà apẹ́ lẹ́sẹ̀ o tẹ̀sán bá kò pẹ́ o ìlú ìbàdàn lásìkò tí wọ́n jẹ oyè yìí ìlú ìbàdàn ló máa dára sí púpọ̀ ọ̀yọ́ stẹ̀pù náà yóò máa wà láàáfíà ẹ ṣe. kábíyèsí náà bàbá ẹgbẹ́ fún wa àmì ọ̀ ìtàn ìbílẹ̀ náà ti kọ lónìí ìlú yàtọ̀ sí ìpínlẹ̀ ọ̀gbọ̀n. tẹ̀lé lé fún gbogbo wọn ni pé wọ́n fọwọ́sowọ́pọ̀ because there is strength in unity kí adélẹ̀kùn máa lórí pẹ̀lú ìgbà ọlọ́pàá. ẹ̀gbọ́n bẹ́ẹ̀ káwọn aráalé ò bẹ́ẹ̀ tí mo bá sọ̀rọ̀. ẹ ṣeun orúkọ mi ni ọláìlúwà ọba joel ọlálérè ọláwúwo ọlásòwò gẹgẹrẹ alẹ́gbàgbà. olórí ètò ilẹ̀ ń pàdé lónìí táwọn bàbá yìí tó wọ́n jẹ kábíyèsí wà dárúkọ ìkáralé ò bẹ́ẹ̀ tí mo bá sọ̀rọ̀ àti ọ̀rọ̀ ìyẹn táwọn tó wọ́n jẹ kábíyèsí lónìí. orúkọ tèmi ni aláìlúwà ọba sọ́ọ̀tún adéyẹ Oyètúndé onímọ̀lé kejì alájà wọn tẹ̀lé àjà wọn níjọba ìbílẹ̀ Ògbóni àwọn ẹ̀sìn. ọba tí wọ́n fi àwọn ènìyàn wá jẹ lónìí nǹkan tó wuyì gbáà ni ó mú kí àwùjọ lè lọ́balọ́ba tó túbọ̀ gbòòrò sí i. Yorùbá ní àìkọ́wọ́ rèé dùn ó sì kópa wọn. so bí wọ́n ta wọ́n sí nílòdì a wá sí àjọyọ̀ pẹ̀lú àwọn èèyàn wa tí wọ́n fẹ́ darapọ̀ pẹ̀lú wa. bàbá wa olóyè ètìtì ládàpọ̀ ara àwọn tí wọ́n kọ́ dé látàárọ̀ ni èyí tí ìlú mẹ́wàá lórí àga tí ẹ ti wà kálẹ̀. lára àwọn ah, sinapsi tó ti wà ní àárín pẹ̀lú àwọn ìgbìmọ̀ tó ṣe kò kárí ètò tòun ẹ̀.

ojú tó dáa ni mo fi wò orúkọ mi ni ọba dr moses ọláwálé oyètọ́lá onígbòpẹ ọfíìgbòpẹ láàyè àwùjọ lọ́balọ́ba tó kù sí ni láàrin kápọ̀ ìyẹniyẹni so ó dùn mọ́ wa púpọ̀ fún àǹfààní èyí tí ọlọ́lá jùlọ gómìnà wa olùṣèyí mákindé tó tó fún wa lọ́yọ̀ọ́ sí tí a bá wò á rí i pé ojú náà ó gẹ́gẹ́ tí gbogbo yẹn bá wọn ṣe àjọyọ̀ wọ́n rẹ́sẹ̀ bí àwa náà gẹ́gẹ́ bí ọmọ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó dára gẹ́gẹ́ bí ọba a sì dára fún wọn so láti bá wọn ṣe àjọyọ̀ ìgbádé Ọlọ́run jẹ́ kí àsìkò yìí ó ti ìlú Ìbàdàn lára àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí àwa náà dẹ̀ ti wá ní òkè lápapọ̀ nípa ìpínlẹ̀ ìlú tí èmi náà ti ìjọba ìpínlẹ̀ ọ̀rẹ́ ló pé èkó ti wá ẹ̀ṣẹ̀ lọ. We thank God for His mercy. He deserves to be the king, and I am Olobi. And um, also, I'm uh, on the Yalode design, and by the grace of God. Sometimes I have a problem. Thank you very much. I am a proper Ibadan, born into the royal family. My name is Dr. Onitepo. Gbogbo ọjà rẹ̀ tí wọ́n wà kalẹ̀. Bí gómìnà tó jẹ́ wípé ó púrùfù pọ́mọ Ìbàdàn ló wọ́n ní ọmọ àlèyàn ló máa ń fọwọ́ sí ju èlé bàbá ẹ̀ ṣé ẹ rí former governor wa Ajimobi ó ti ṣe kínní díẹ̀ tó kù ni pé ó yẹ kó gbé lọ sí house kan perfect ẹ̀ kan gèsè tẹ̀ àwọn fail láti ṣe yẹn intention governor Ajimobi former governor nǹkan tó dáa ni eléyìí náà wá rí i pé yes nǹkan tí aṣíwájú ń gbé sílẹ̀ tí ò parí nǹkan tó pín Ìbàdàn lé ni àbùkù ń wá yanjú rẹ̀ ní ọ̀nà tí àgbọ̀ yóò lè tí ó lè ṣẹlẹ̀ adúpẹ́ lọ́wọ́ rẹ̀ tí ò fi òṣèlú bọ̀wọ́ tí ò fi ẹ̀tanú bọ̀wọ́ tó prove wípé ọmọ ẹni ò ní sẹ́ni bẹ́bẹ̀rẹ̀ ká lọ filẹ̀kẹ̀ fi ọmọ ẹlòmíì ó rí i pé ó prove pé ọmọ Ìbàdàn akọ lòun ẹ̀ẹ́dẹ̀ rí wípé nǹkan tó ṣe nǹkan tó máa pín Ìbàdàn lè lọ́jọ́ iwájú ni lénìí o a lè rí pé ó kù díẹ̀ kìnní kan ṣùgbọ́n gbogbo wọn padà máa yẹ pé ọ̀kárí ọmọ ọmọ ọmọ dáadáa ọmọ àbàdàn ọ̀ríjínà òní pẹ̀lú tó ṣe yìí èmi fúnra ẹ̀ ní eh, ààrẹ mùsùlùmí of yorùbá land mo nà lọ́gọ̀ọ́ ẹnu kò ṣe kò ṣe mo lọ́wọ́ gọ́vnọ olúwaṣèyí abíọ́dún mákindé pé ó kú àṣeyọrí àṣeyọrí bí yóò sì máa ṣe láéláé gẹ́gẹ́ bí ipò tẹ́ ẹ wà ẹ lè gba àwọn àgbà oyè tí wọ́n ga délé òní lè gba àwọn mọ̀ràn lè gba àwọn mọ̀ràn. bẹ́ẹ̀ ni a gba àwọn àgbà oyè tí wọ́n gba délé ní wọ́n má rò pé adé táwọn gbà àwọn ti dópin ọlá òpin ọlá ni ṣùgbọ́n èròǹgbà ìjọba àti aráàlú tí wọ́n fẹ́ wọn tí wọ́n sì fẹ́ kó ṣeéṣe ó ní kó jẹ́ pàtàkì lẹ́mìí wọn wípé kí wọ́n rò wípé bí ìlú Ìbàdàn ó ṣe tóbi torí pé tá a bá ní gbogbo tá a níyìn aláàfẹ́ Ìbàdàn state báwo la ṣe fẹ́ ní Ìbàdàn state yẹn bá ń pọ́ bá mélòó ló ń bẹ́nu ẹ̀ kan lọ́ba mẹ́wàá lódìdí Ìbàdàn state nígbà táwọn lókọ́ tí àwọn ìlú kéékèèké bíi ìṣẹ́ àgbà olùkọ́ pàtó ṣe ẹ̀kẹ́ bíi state Sokoto state tá à ń rí ọba bíi thirty níbẹ̀ wọ́n wá ní mélòó lẹ́yìn o tẹ́ fẹ́ gba Ìbàdàn state náà lọ́ba mẹ́rin lánàá ìyẹn ni wọ́n á fi jọ́ọ̀jẹ̀ wípé a ò wà entitled pẹ̀lú ìyẹ̀dẹ̀ ni wọ́n dẹ̀ ti dìbò àwa ní ráìtì wa láti century back ṣùgbọ́n a dúpẹ́ pé ibi tí mistake ti wá ọlọ́run ti bá wa ọlọ́run ti lo Olúwaṣèyí Abíọ́dún àti former governor Ajímọ̀bí láti jẹ́ pé nǹkan tó sá pamọ́ wọ́n jẹ́ kójú wa orí adúpẹ́ lọ́wọ́ wọn. lákòótẹ́ bá gbàdúrà fún ilẹ̀ Ìbàdàn. mo gbàdúrà fún ilẹ̀ Ìbàdàn ilẹ̀ Ìbàdàn jẹ́ ilẹ̀ aláàánú ó jẹ́ ilẹ̀ tó gba onílé tó sì gba àlejò tí kálukú fi tẹ́ bá wò ní ìsìn gbogbo ilẹ̀ Yorùbá kò sí ẹnìkan tó jẹ́ èèyàn ní Ìbàdàn tó jẹ́ èèyàn ńlá tí ò nílé ní Ìbàdàn yìí ní gbogbo ilẹ̀ Yorùbá ẹ rí i pé Ìbàdàn ó gbọ́ onílé tó tún gba àlejò ẹ tún wá wò gbogbo àwọn Ìgbò tí wọ́n wà bí wọ́n fẹ́ padà lọ ìlú wọn mọ́ gbogbo àwọn Haúsá wọn jọba ń bí wọ́n fẹ́ padà lọ ìlú wọn mọ́ gbogbo wọn ti sọ pé gbogbo ọmọ wọn ní ìsìn wọn ti dìbàdàn àwa dúró pé kí ní nǹkan tó kù òun ni ká máa ṣe intermarriage láàrin gbogbo tribe so ló máa unite Nàìjíríà kí Ìgbò máa fẹ́ Yorùbá kí Yorùbá máa fẹ́ Haúsá Haúsá máa fẹ́ Ìgbò kí Haúsá kí gbogbo wa wá sí intermarriage ó máa jẹ́ kí gbogbo nàìjíríà ò unite olórí kankan ní ìdílé sí i kọ́lọ́ ń dẹ̀bá wá sí. gbogbo ìbàdàn ṣe lọ́dún. Ọ̀tà bí a kọjá ni àbí kò kọjá. Mo rí kábíyèsí ayé lóye kò ọba rafi olùdọ́ládé mustapha adé ìtàkejì ẹ̀rọ ti kábíyèsí o adé abẹ́rẹ́lú àtọ́ pẹ̀lẹ́sẹ̀ o. Adékútà wà náà mọ retí. Akọ́nà mọ orí ọba kò sí wàhálà tó máa dín mo yọ. Àwọn ajílẹ̀ títí lè. Ẹ̀sìn wọlé máa gbàdúrà fún bàbá. Ẹni bàbá mi wọn á pẹpẹ wọn ọmọ ọmọ ọmọ wọn nílò nípa ìsìn àti ìgbà tó ń jẹ gbogbo nǹkan ẹ̀yin ilé náà ẹ máa ní gbèdà ilé èròjà rẹ̀ agbára náà. Now today is another epoch-making occasion in the history of Oyo State and especially in the history of Ibadan people. Because what they are doing today is very unique and uh, historical. And we hope that uh, it will stand the test of time. Thank you very much. You have good words for those who are becoming king today. No, my my my, my, I wish them best of luck, and I wish them uh, long life and prosperity in whatever position they might find themselves today. And, uh, and I wish to, that today does not uh, disrupt the uppership uh, lining in the land. Thank you. Hey, chance láti use ẹ pẹ̀lú splash ẹnì yọjú sí wa mímọ́ fẹ́rí ní o ó ṣe pàtàkì important láti use ẹ pẹ̀lú splash. kábíyèsí oyèmọ́lá azeez abúlóyè kẹrin ṣàbíkẹ́ náà ti ìgbọ̀nà àwọn náà ń bẹ ní àríwá bí bẹ́ẹ̀ sì ni.

we are okay, we are all good. I see you're looking we are very in, wise. Yeah, we are, we are in good, good mood. You can see the whole Ibadan is on the top uh, happiness. We are happy, we are cheerful, we are happy for what Governor Seyi Makinde did. He able to show the courage that yes, is governor of all governors. ẹ̀yin gómìnà ọ̀rẹ́ àwọn mọ́kàndínlẹ̀ ìbàdàn yìí mo fẹ́ kẹ́ ẹ sọ fún wa kí èmi tó lónìí àti tí ẹ fẹ́ sọ fún àwọn olóyè tí wọ́n di kábíyèsí lónìí. inú wa dùn pé gbogbo àwọn bàbá wa tí wọ́n gbadé lénìí inú gbogbo àwọn ọmọdàbí ló dùn a sì fa yọwayọwa kún inú baálẹ̀ dùn inú ọmọdé dùn inú ọlọ́jà dùn inú gbogbo ìbàdàn dùn nítorí wípé n tó tọ́ n tó yẹ adé láti dúró fún lọ́jọ́ tó ti pẹ́ ni ọlọ́run sì ṣe pé lásìkò bàbá wa Olúbàdàn ó ṣeé ṣe lásìkò gómìnà wa Ṣèyí Mákindé ẹni ọlọ́run gbà ó ṣeé ṣe Ìbàdàn ń tẹ̀síwájú Ìbàdàn ti di ọ̀tún àsìkò tuntun la wà àsìkò tí gbogbo nǹkan nìbàdàn yóò máa dùn sí. lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni ọba Muftau Adébáyọ̀ làwà onípẹ́ ọ̀pọ̀pẹ́ láti Kwara State. ọpẹ́ ní fọlọ́ fún ohun rere ohun ọ̀tun tó ń ṣẹlẹ̀ lónìí ní ilẹ̀ Ìbàdàn tí gómìnà wa máa ń dé àwọn ọba ládé léyìí jẹ́ ìtàn tí a lè tọ́ka sí tí ó dẹ̀ dùn ọmọ kékeré nínú ládùn àgbàlagbà nínú lórí ohun tó ń ṣe yìí àdúrà mi ni pé kọlọ́ba kó jẹ́ kí ẹ̀mí gómìnà wọn gùn gbogbo àwọn ọba tí ó gbàdé lónìí tó gbọ́ pàṣẹ kọlọ́ba kó jẹ́ kí gbogbo ẹ̀mí wọn náà gùn tó jẹ́ kí wọ́n lo àyè náà pẹ́ lónìí tí gbogbo wa bá wo ojú rẹ̀ á rí pé ní inú everybody ń dùn ayọ̀ ni fún wa lẹ́nu. ẹ ìmọ̀ràn mi fún wọn náà ni pé kí wọ́n lo àyè náà dáadáa wọ́n lè jẹ́ kí ilẹ̀ Ìbàdàn kó máa rírì wọn lágbára Ọlọ́run adé tí wọ́n máa gbà lónìí kò ní dìbàjẹ́ fún wọn lóde jẹ́ kán lu adé náà pẹ́ gómìnà wa náà tó ń dá wọn lọ́lá ọlọ́wà yóò tún púpọ̀ dá gómìnà wọn náà lọ́lá ilẹ̀ ìwàsíwájú ìlú Ìbàdàn tó dọwọ́ gbogbo wọn wọn parapọ̀ pẹ̀lú kábíyèsí Olúbàdàn Ìbàdàn wọn dẹ̀ bárùkù tí wọ́n kọjá kí Ìbàdàn tó tẹ̀síwájú. gbogbo wa la ń pọ̀tàn gbogbo wa la ń dìtàn Ọlọ́run jẹ́ àrítàn rere tó ìtànrere míì ni gómìnà wa lọ́lá jùlọ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ló kọ lónìí ìtànrere míì lolúbàdàn kọ lónìí àpọ́nlé òsì fọba tí ò lólórí bẹ́ẹ̀ náà làpọ́nlé òsì fọba tí ò bá ní jòyè lábẹ́ rẹ̀ tí àwọn ìjòyè yẹn bá wá ń rí àgbéga ọyọ kí ló èèyàn máa dùn so pẹ̀lú àgbéga tó bá àwọn ìjòyè Olúbàdàn lónìí nígbà bá wọn yọ. ẹgbàdúrà fún lẹ́ẹ̀bàdàn ilẹ̀ Ìbàdàn ní gbọ́gbọ́n wọ́n gbàdúrà fún wọ́n gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà àlàáfíà òjọba mo gbàdúrà fún ìpínlẹ̀ Ọ̀yọ́ ọlọ́dẹ a máa tẹ̀síwájú mo sì gbàdúrà fún Ìbàdàn náà àti gbogbo ìlú káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́ àlàáfíà láwọn. wípé finally ah, Ìbàdàn Olúbàdàn ṣùgbọ́n àwọn náà take the decision láti lè make sure pé wọ́n ní àwọn ọba bíi mélòó kan lábẹ́ wọn kò ní jẹ́ Olúbàdàn nìkan lọ́ba tó wà ní gbogbo Ìbàdàn mọ́ báyìí ayẹyẹ yìí ó dẹ̀ jẹ́ ayẹyẹ tó máa wọnú ìgbà so inú mi dùn wọ́n ṣe fẹ́ láti Olúbàdàn council wọ́n ṣe fẹ́ láti Olúbàdàn council bẹ́ẹ̀ ni wípé nǹkan báyìí ó máa máa continue wọ́n máa expand it's no more the royal majesty it's an imperial majesty. bàbá àti gbogbo ìbàdàn lámọ̀ràn gẹ́gẹ́ bí oṣù tẹ́ ẹ wà ẹ tó bẹ́ẹ̀ láti fún wọn lámọ̀ràn nínú àwọn tí ń gba dé lónìí àti gbogbo ìbàdàn. àmọ̀ràn tí mò ń gbà fún wọn ni pé àdúgbò àwọn tó ń jọba lénìí ni pé ah, wọ́n sowọ́pọ̀ bí ìdàgbàsókè àṣe bá ìlú Ìbàdàn sí àkọlẹ̀sọ́pọ̀ pẹ̀lú Olúbàdàn ti ìlú Ìbàdàn èmi ò rí nǹkan tó tó bá nǹkan tó ṣẹlẹ̀ yìí kárìn kápọ̀ yíyẹni yẹni so èmi ò kódà tó ó fi máa fi yẹwọ́ sí mi ó lè máa fi yẹ ìlú bá lè sìn so it's a good step. ìròyìn àná kábíyèsí ògbé tuntun ìjẹ́rù ọba Sunday Oyèdèmọ ọba lọ́mọ̀ nípa àti ọ̀ṣẹ́bù kẹta ẹni tó bá sì ń gbọ́ ọba àti kábíyèsí ṣàfihàn náà olúwo ọba tí mo ọmọ yìí mọ ńlá àwọn méjèèjì mẹ́rin akéde ń bàlẹ̀ tí wọ́n ń ṣètò nípa orí adé àṣà àti ọ̀làjú ọ̀làjú náà ló gbé adébítà wà ilé ní abọ́ládé sàbámi bẹ́ẹ̀ ni o ọ̀rọ̀ orí adé ló gbé adébítà wà ilé ní kò sí rọ́bẹ̀ àṣà ló kó gbogbo wájọ níbi tá a wà lé ní ọlọ́run ṣe bàbá agbáṣàgà ń bẹ́ kalẹ̀ cultural ambassador fún ara wọn ẹ̀sẹ̀ jẹ́ kí bàbá wọn kú àwọn ọmọ ṣe òun sí náà. ọ̀dà ọlọ́run ẹ̀sẹ̀ àjòkò ti gba ìgbà bàbá Olúbàdàn gbogbo ilẹ̀ Ìbàdàn. sọ pé torí pé bàtà àbátì ìlú láyé ìtọ́nà rẹ̀ kọ́ náà ni. bẹ́ẹ̀ni o. rẹ̀ kọ́ lónìí ẹ má bá yàgò fún olórí o. olórí fún fúláyọ̀. bẹ́ẹ̀ yẹn bá ẹsẹ̀ lọ́dọ̀ olórí ìdílé ìdíwájú kábíyèsí o. ẹ bá ń fi àyè lẹ̀ fún olórí o bí kábíyèsí fẹ́ràn yẹn bí ojú bí yẹn bá ẹ kàn nínú ọyọ lọ́dún lórí ọkàn bẹ̀rù mo rí mọ́gàjí ìfálérè fagbéru ààrẹ ọ̀jẹ̀ gbogbo ẹni tó bá kábíyèsí akínyẹn kú kàwé sí ẹgbẹ́dá wọn. mọ̀ gbọ́. bẹ́ẹ̀ ṣe ń gbọ́ gbìrà gbìrà ẹ mà bẹ́ẹ̀ tó ti tó nù gbìrà. ẹ ẹ ẹni tó bá jẹ́ pé o tó bá pẹ́ lára ẹ̀ mọ́yìn. ọ̀dọ̀ ìlú Ìbàdàn.